Welcome to Ogbaski TV channel. Ogbaski TV channel is all about the everyday event in our society, both within Africa and Africans in diaspora. The world is full of ups and downs, but this channel brings out the best to heal depression and frustration. Please like, comment, and subscribe to our channel. Do not forget to press the notification bell to receive fresh and new videos as they drop on a daily basis. Bye. lọ which is true Saheed Shittu ò kì í ṣe ọ̀tá wa gbogbo wa kì í ṣe ọ̀tá ara wa but ọmọ ní tí kinní kan bá ń ro kólákólá kò gbúdọ̀ ró láròjù bẹ́ẹ̀ ni that's it before you jump into conclusion you investigate that is it that is it bitter truth nìyẹn before jumping into conclusion ẹ máa try àwa tá à ń ṣe speaker tá à ṣe blogger let's try to investigate ká gbọ́ lẹ́nu a ká gbọ́ lẹ́nu b ká tó wá mọ nǹkan tó yẹ ká sọ sórí Saheed Shittu alihamdulilayi alihamdulilayi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìwọ náà ti rí ibi tí ọ̀rọ̀ ti rú wá ọdún kò sẹ́ni tó ní nǹkan tárajà ṣe dá o ẹ má miss kòtò but òun ò bá má go deeper tó bóun ṣe go deeper sórí ìwà wa ṣe déédé láàárín wọn àbáṣá ìtìtù wàá ṣe déédé láàárín wọn àwọn tó ń parọ́ bẹ́ẹ̀ bí tùràjí ọmọ kékeré ni ọmọ yẹn kéré sí ẹ Saheed Shittu lóòótọ́ bí tùràjí kéré àmọ́ at the same time adélébọ̀ ni bí tùràjí o adélébọ̀ ni kò kéré náà o ẹni tó ń dirisibútù ọkùnrin fúyàwó lé kì í ṣọmọdé o ó lè kéré lọ́jọ́ orí sí Saheed Shittu o gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo Saheed Shittu ọmọdé ni Bintu Raji ẹgbẹ́ ọmọ ẹni ó lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n ọmọ tó bá ti ń dirisibútù ọkùnrin fún ìyáálé ilé àgbàlagbà ni o ó kéré lójú ni o adélébọ̀ dẹ̀ ni Bintu Raji ìwọ Saheed Shittu ó gbúdọ̀ ṣe déédéé kí ni déédéé tá à ń sọ déédéé nǹkan tó o ṣe fàlàjà Kaola wàá wá ṣe déédéé ọlọ́run náà ní ká ṣe déédéé déédéé nǹkan tó ṣe fàlàjà Kaola wàá jẹ́ káyé mọ̀ pé Bintu Raji náà o distributor ọgbọ́kùnrin fúyàwó lé ló ń ṣe o déédéé nìyẹn pé ẹ̀yin èèyàn ẹ̀yin ìyàwó ilé ẹ má tẹ̀lé Bíntù Rájí o ó ń ju ṣubúùtù ọkùnrin fún gbogbo ìyàwó ilé ni o ẹ má tẹ̀lé Bíntù Rájí o ó kọ̀ sásábẹ́ Islam ni o ó ń ṣi àwọn ìyàwó ilé lọ́nà ni o ó máa mú wọn kúrò lójú ọ̀nà ọlọ́run o àti ọjọ́ ọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó tán òun ni déédéé tí mo ló máa ṣe déédéé nìyẹn téèyàn fi ní rí bínú ọlọ́run téèyàn ò fi ní rí ọlọ́run kankan tọ́ba rí àáfàá kan tó jáde ẹ kó fi bíntù rájí sílẹ̀ á bèrè lọ́wọ́ àáfàá yẹn pé ìgbà tó di ọ̀rọ̀ alájà Kaola ẹ̀yin mélòó lẹ jáde tẹ́ fèsì Saheed Shittu pé kó fà alájà sílẹ̀ àwa máa bi àáfàá náà tàbáràfà tó bá ń takù Saheed pé kó mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ bíntù rájí tó jẹ́ distributor tó ń gbé ọkùnrin fún àwọn ìyàwó ilé àwọn bíi àáfàá náà pé ìgbà tí alájà Kaola ẹ̀yin mélòó lẹ lọ pé Saheed Shittu pé kó fi alájà Kaola sílẹ̀ sísẹ́ ẹ̀ ti pé Saheed Shittu kó fi alájà Kaola sílẹ̀ ẹ ní right láti pe Saheed Shittu pé kó fi Bintu sílẹ̀ torí Bintu gangan ló ń distribute ọkùnrin fúyàwó lé òun ni distributor ó dẹ̀ sá sábẹ́ ẹ̀sìn ṣé Islam faramọ́ ṣìnà Islam faramọ́ ṣìnà tẹ́ ẹ bá wo bíntù dáadáa ẹ wò dáadáa kò síbẹ̀rù ọlọ́run kankan lára bíntù rajì ẹ má kí ọ̀làjú bọ Islam ẹ dẹ̀ má kí ọ̀làjú bọ Al-Qur'an ẹ ti ń kí ọ̀làjú bọ ló ṣe rí bó ṣe rí yìí because tá a bá tún wò dáadáa in the other way alájà káúlà gan ọlọ́run ò fàyè gba kóbìnrin máa ṣe wáàsí kiri tá a bá tún wò but ẹ̀yin àáfàá tẹ́ tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ dà ẹ̀yin àáfàá tẹ́ ẹ fẹ́ bóòdù tẹ́ ẹ fẹ́ fèsì dà ọlọ́run ò fàyè gba àwọn obìnrin irú ìtàlájà káúlà ń ṣe yìí pé kóbìnrin máa ṣe wá sí ìkéde níta gbangba ọlọ́run ò fàyè gbà bíntu náà máa ń ṣe wá sí ọlọ́run ò fàyè gbà obìnrin kó máa ṣe wá sí kiri islam ò fọwọ́ sí islam ò fọwọ́ sí nǹkan tó mú obìnrin tóbìnrin ò fi lè máa pè ń kó dúró síwájú tàbí tí obìnrin ò fi lè jẹ́ ìmáà òun náà ló dífá pé obìnrin ò gbúdọ̀ máa ṣe wáàsí níta gbangba níbi tí ọ̀pọ̀ èèyàn wà níbi tí ọkùnrin ti ń wò níbi tí obìnrin ti ń wò níbi tí ọmọdé ti ń wò níbi tí àgbà ti ń wò. obìnrin ò gbúdọ̀ máa ṣe wáàsí ọlọ́run ò fàyè gbà ṣùgbọ́n ọ̀làjú dẹ̀ ń kí ibọ̀ òun ló ń ba ayé jẹ́ di èmi ẹ ti ń kí ọ̀làjú Islam ẹ lè fi ń kí ọ̀làjú ọ̀rọ̀ ní ọ̀pọ̀ tó ń ṣe wá sí ẹ lọ wò wọ́n dáadáa mélòó ló ní ọkọ lẹ́nu wọn. ẹ lọ wo gbogbo àwọn obìnrin tó ń ṣe wá sí mélòó mélòó nu wọn ló lọ́kàn lé ẹ lọ wò wọ́n round mélòó nu wọn ló wà ní ọkọ ló wà lábẹ́ ọkùnrin wọn ò lè sí lábẹ́ ọkùnrin torí pé kí ni ìbẹ̀rẹ̀ ti máa ráwọn èèyàn tó máa pè wọ́n alájà bẹ́sẹ̀ ka àyà yẹn mo mọ̀ láìkí ohun yìí ṣìnà ni ṣìnà ló ń jẹ́ bẹ̀ alájà a bẹ́sẹ̀ ṣe wá sí un a ọ̀rọ̀ náà sì ń ta bá kíní kan ṣìnà ló ń jẹ́ bẹ̀ ọgbà kan mi bọ̀ nìyẹn alájà bẹ́ẹ̀ ṣe gbé àyà yẹn àwọn yìí yẹn rẹwà pọ̀ ṣìnà ló ń ẹ ti kí ọ̀làjú ẹ ti kì í ẹ̀sìn ọlọ́run ò fàyè gbà kóbìnrin máa ṣe wá sí i bí mo ṣe wà yìí mo kéwú níwọ̀nba níwọ̀nba mo ké but ẹ lè rí mi kí n máa display ẹ̀ níta gbangba. Another person of interest in Kaola's scandal is evil Islamic singer called Kewulere, minister based in Ilorin, who introduced Bintraj to Kala. Really? Mo confirm. Thank you. lè rí mi kí n máa display ẹ̀ ẹ lè rí mi kí n máa display ẹ̀. <laughs> ajé àjọkẹ́ ni àáfàá tóyìn bẹ́ẹ̀ ni à kọ́ńfọ́ọ̀mù ní apáàtì òṣì ọlọ́run kọ́ńfọ́ọ̀mù apáàtì òṣì. mo kéwú níwọ̀nba bọ́yá ẹ̀yẹ níbi kí n display ẹ̀ torí ọlọ́run ò sí ọlọ́run ò sí so ẹ pè wọ́n jọ ẹ̀yin àfà ẹ̀yin àgbààgbà nú Islam ẹ pè wọ́n jọ ah olórí Kudirat welcome aboard, my, my beautiful sister ẹ̀yin àgbààgbà nú Islam ẹ pè wọ́n jọ ẹni tó bá ti fẹ́ ṣe wáàsí kó ṣe wáàsí nínú ilé ọkọ wọn ọlọ́run ò fàyè gba wáàsí fóbìnrin níta gbangba obìnrin tó bá ti fẹ́ ṣe wáàsí kó ṣe wáàsí ní ọ́ndà rúfù ilé ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni because ọlọ́run ọlọ́run kò ọlọ́run ò fàyè gbà á because wọ́n bà nǹkan jẹ́ wáàsí obìnrin ó máa bà nǹkan jẹ́ ó dẹ̀ máa fẹ́ kó rádaràda bá èsì tẹ bá wo àkíyèsí yẹn dáadáa ó ba nǹkan jẹ́ so afáwa Saheed Shittu alihamdulillah a rí i pé o ti rí òótọ́ ọ̀rọ̀ ṣótiyé iṣẹ́ bíntù tó ń ṣe bá wa parí ẹ̀ o afáwa Saheed Shittu iṣẹ́ bíntù tó ń ṣe bá wa parí ẹ̀ o ẹ̀ kò lè ṣe déédéé déédéé tí mo sọ lẹ́ẹ̀kan ni pé déédéé tó o ṣe fún alájà káólà tó o expose alájà kaola. báwa ṣe déédéé eléyìí náà fún bíntù rájì báwa jẹ́ káwọn èèyàn mọ̀ pé bíntù rájì sásá bẹ́ẹ̀ sì ó dẹ̀ ń distribute ọkùnrin fún àwọn ìyàwó ilé which is wrong òun náà ni déédéé tí mo ní kó ṣe déédéé nǹkan tó ṣe fàlàjà káólà ṣe fún bíntù rájì náà káwọn èèyàn mọṣẹ́ ibi tí bíntù rájì náà ń ṣe because ọlọ́run ló mọ àwọn iye àwọn èèyàn tí bíntu rají náà ti record tó máa sẹ́ẹ̀tì wọn òun ló máa gbọ́kùnrin fún wọn o ló máa sọ ibi tó máa dúró sí o á dẹ̀ tún record wọn ọlọ́run ló mọ iye ìhòòhò tó ti wà lọ́wọ́ bíntu rají ní àwọn ìwòwò ọkùnrin ọlọ́kùnrin àti ìwòwò obìnrin olóbìnrin ọlọ́run ló mọ̀ ló mọ iye àwọn èèyàn tó sí bíntu rají ti record dẹ̀kí bíntu rají náà kó fún wa ní reason tó ṣe ń record wọn. Túnrájí ti record ìwọ ló máa gbé nǹkan fún wọn ìwọ ló tún máa ṣá wọn sí recording ọlọ́run ló máa wo èèyàn tó ti record bí Túnrájí dẹ́kun dẹ̀ wá sọ fún wa ìdí pàtàkì tó fi ń record why you recording ìdí tó fi ń record wá sọ fún gbogbo ayé akọ́sà ìtìtù ó kù sí ó kù sọ́lọ́run lọ́wọ́ ó kù sí ẹ lọ́wọ́ dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìwọ náà ti rí òótọ́ ọ̀rọ̀ bó o tiẹ̀ ní apologize fún alájà Kaola níta gbangba mo mọ̀ pé ẹ̀rí ọkàn yẹn ń pé o mọ̀ pé ah ó ti ṣàlájà Kaola. bẹ́ẹ̀ ni nǹkan tí Bíntù ṣe nìyẹn sister Yemi Smith ní the story touch my left kidney in fact mo gbọ́ ṣó o àfa Saheed Shittu lánàá ẹ̀ àná náà ni àárọ̀ yìí mo ṣe ń gbọ́ mo kàn ń wò pé wáò wáò wáò Bintu Raji ni second in command fún Yinka tí àǹtí Bintu Raji ni second in command ṣùgbọ́n Yinka ń ṣe tiẹ̀ ń gbangba Bintu ń ṣe tiẹ̀ ní kọ̀kọ̀ kọ̀kọ̀ o dẹ̀ sásábẹ́ ẹ̀sìn Islam o dẹ̀ ṣe tiẹ̀ ní kọ̀kọ̀ which is not good sobintu rají um, saheed shitu afa saheed shitu ọlọ́run á fún ẹ ṣe o ọlọ́run á fún ẹ ṣe iṣẹ́ bintu rají tó ló fẹ́ ṣe ó dọwọ́ ọlọ́run ó dọwọ́ ẹ ọlọ́run á fún ẹ ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà wípé ìwọ náà ti rí òótọ́ ọ̀rọ̀ o ti rí òótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí bó tiẹ̀ fẹ́ gbé sára tẹ́lẹ̀ ẹ̀rí ọkùnrin jẹ́ kó gbé sára wọ́n mọ̀ o voice out pé à ah, ọmọ ìdẹ́ ọmọ ìdẹ́ máwọn èèyàn ọmọ ìdẹ́ mú ẹ go deeper lórí ọ̀rọ̀ alájà káúlà ìyẹn gan lásán ó ti tó ìyẹn gan lásán ti tó fàlájà káúlà gan ó ti tó kọ́mọ̀tì ẹ̀ fa àkọ́kọ́ mọ́ ó ti tó kàràjà káúlà má da para gan mọ́ ìyẹn gan ti tó. torí ọlọ́run ò ní kan gbogbo wa wo ìyẹn kan ti tó fún alájà Kaola kọ́mẹ̀ntì champion wọn kọ́ ara máa ṣe láìfún wọn ọlọ́run á dẹ̀ ti gbogbo wa lẹ́yìn ọlọ́run á fún wa ṣe àbòsí làwọn ò fẹ́ àwọn ò sí inú kó bàjẹ́ irọ́ Tóyìn Adégbìtẹ́ ò sí inú kó bàjẹ́ àwọn ò sí inú kó bàjẹ́ àbòsí là á fẹ́ ẹni tó bá ṣìṣe ire ojú ẹ̀ gbọ́dọ̀ ríre ẹni tó bá ṣiṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ ẹbí ojú ẹ gbúdọ̀ rí bí so àfọ àwa Saheed Shittu ṣe déédéé kí ni déédéé tí mò ń sọ ṣe déédéé láàrin àwọn méjèèjì déédéé yẹn ni pé gbogbo ohun tó ṣe fún alájà Kaola tó expose alájà Kaola ká tiẹ̀ ní ìmí wà bẹ́ẹ̀ alájà kálọ̀ ṣe mistake but ìmí látara ọ̀rọ̀ ẹnu bíntù rájí tó gbọ́ tó disgrace alájà kálọ̀ wà á wá ṣe déédéé yẹn fún bíntù rájí náà tọ́lọ́hún òfinú bínú gbogbo wa àníkọ̀ bínú ọlọ́hún ìyọnu ọlọ́hún la máa máa rí àní rí bínú ọlọ́hún òun mo ṣe ń tẹnumọ́ déédéé. déédéé ohun tó ṣe fàlàjà kàólà báwa jẹ́ everybody náà mọ orú ọmọ tí bíntù rájí jẹ́ báwa jẹ́ kọ́ mọ̀ pé ìyàwó ilé tó bá tẹ̀lé ọ̀nà àlù ló ń lọ ìyàwó ilé tó bá tẹ̀lé ó ń tì wọ́n sọ́nà ọ̀nà ọ̀rá nù ọ̀nà ọ̀nà ọ̀nà ṣìnà ọ̀nà ìṣìnà. tóun tó lè bẹ́ẹ̀ ni ọjọ́ kan ní tolóhun ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ní tolóhun so that is all I have to say o bí mo ṣe tètè dé láti ibi iṣẹ́ lẹ́nu mo ń jẹ́ tètè sọ̀rọ̀ yìí pápápá kí n tó lọ wẹ̀ kí n tó lọ jẹun kí n tó tètè sùn a tún jí jáde lọ́la so that is it àfọwọ́ Saheed Shittu adúpẹ́ lọ́wọ́ ẹ o alihamdulilayi ah ọ̀nẹ́pàmúná lọ má jẹ́ ń tọ́jẹ́ nìyẹn ilẹ̀ ti ṣú ọ̀rẹ́dì ẹ ṣílẹ̀kùnlẹ̀ máa pa ṣáàtì nísìn alihamdulilayi afáwa saheed shitu ṣe déédé déédé tó ṣe fàlàjà wa káólà ṣe fún bíntu náà so that is it ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.